praise the lord mo fẹ́ kí a sáré gba àdúrà mẹ́ta yìí àbí mẹ́rin yìí kó tó di pé a tẹ̀síwájú ẹ jẹ́ ká sí bíbélì wa sí ìwé first samuel first samuel chapter four verse twenty-one ibi tó kọ́ mọ̀ dáadáa ó yẹ kẹ́ ẹ ti mọ ẹ bá gbogbo tẹ gbogbo bíbélì tẹ ẹ bá kà ẹ yọ microphone kẹ ẹ mú sátani ẹ wà jẹ pé ẹ wà jẹ ayára gíláàsì ó yá. òun sì fi ọmọ náà ní kábọ́ọ̀dù wípé kò sí ògo fún Ísírẹ́lì mọ́ nítorí a ti ta àpótí Ọlọ́run àti nítorí tí bàbá ọkọ rẹ̀ àti tí ọkọ rẹ̀. kú ah, ah, ẹ̀ka dálẹ̀ ni ó sọ àsọtẹ́lẹ̀ wípé ṣé kò sì kú nínú ọ̀dọ̀ ọ̀dọ̀ níbẹ̀ rẹ̀ kò sì kú mẹ̀ àwọn òkè wọn àgbọn àwọn kà á. ta ló ń sọ̀rọ̀ ní bíbá yìí ìyàwó fíníàsì ọmọ éèlì ó dà ẹ jẹ́ kí n tún pàdé bí ó sì fi ọmọ náà ní kápẹ́ẹ̀dù wípé kò sí òdodo Ísírẹ́lì mọ́ nítorí tí a ti gba àpótí Ọlọ́run àti nítorí tí bàbá ọkọ rẹ̀ àti ọkọ rẹ̀ kú. kí nìdí tó fi sọ pé kò sóhun fún olùdí orílẹ̀-èdè mọ́ nítorí wípé wọ́n gba àpótí ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì bàbá ọkọ rẹ̀ kú ọkọ rẹ̀ náà sì ṣe kí ni ọkọ rẹ̀ kú so ìdí méjèèjì yẹn lo ìdí mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló fi rò wípé ó yẹ kóun ó sọ àsọtẹ́lẹ̀ eléyìí tí gbogbo orílẹ̀-èdè tí wọ́n wà lábẹ́ èdè fún rẹ̀ ìdí tó fi rò pé yẹ kóun sọ nìyẹn tá a bá wo tá a bá wò dáradára ẹ̀ka ẹsẹ̀ tí ó tẹ̀lé. mo sì rí pé. Ògo kò sí fún Ísírẹ́lì mọ́ nítorí tí a ti gba àpótí Ọlọ́run. Ògo kò sí fún mọ́ nítorí pé a ti gba àpótí Ọlọ́run ṣùgbọ́n tó dùdù tí èso bá rẹ̀ fún mi ọkọ rẹ̀ tó kú àti bàbá ọkọ rẹ̀ tó kú ní tó dùdù kì í sápòtí ẹ̀rí tó gbà ní gangan lójú tèmi lójú torí pé tí ọ̀bà jẹ́ bẹ́ẹ̀ ni mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọn àní kọ́kọ́ tó síwájú kẹ́tọ́ ṣẹ̀ wá ṣe ṣe tó tẹ̀lé bàbá ọkọ rẹ̀ nígbà bàbá ọkọ rẹ̀ wà láyé ọkọ rẹ̀ àti ìkejì ọkọ rẹ̀ wọ́n láǹfààní láti máa jó oúnjẹ tí ọ̀pọ̀ sí wọn wọ́n sì gbé wálé òun náà jẹ́. so source of wípé tí wọ́n ti rí oúnjẹ jẹ nígbà bàbá ọkọ ti kú ọ̀nà ẹ̀bẹ̀yẹ ti d torí ẹ̀ ló ṣe wá aṣọ àsọtẹ́lẹ̀ tí ó rà fẹ́ ti torílé tàlejò orílẹ̀-èdè. ọṣọ àsọtẹ́lẹ̀ eléyìí tí ó rà fẹ́ ti gbogbo orílẹ̀-èdè lọ́jọ́ yẹn. báwa náà ṣe rà ní ìṣúná wà lórí ìjókòó yìí àmì tó ti ṣàsọtẹ́lẹ̀ kẹ̀kẹ́ nípa ayé wa rí. àwa tó tẹ̀ ẹ̀jẹ̀ wí pé lọ́dọ̀ sọ́ọ̀lù lọ́dọ̀ pọ́ọ̀lù lọ́dọ̀ àpòlò láti máa ń ta láti láti máa ń torí sí. ẹ jẹ́ kí n sọ fún wa láàárọ̀ yìí wípé ìjìnlẹ̀ ọ wà nínú ìfòfòfò ẹni tí ọlọ́run bá sì kún lọ́dún ìtumọ̀ èdè kó mọ tí wọ́n ń sọ inú ìdòdòkọ̀ náà wọ́n ti ta ayé ẹ̀jẹ̀ tí ó sì mọ̀ sí àmì lórúkọ Jésù àmì lórúkọ. so àwa táwa máa ń dórí kiri torí wọn ò wà stable ọ̀pọ̀lọpọ̀ ìpalára òòlà mú báyé ara wa táàsì mọ̀ táàmọ̀ ẹnìkan ló sọ àsọtẹ́lẹ̀ bí sódìdí orílẹ̀-èdè ẹjẹ́ wa náà gbàdúrà lórí ìjókòó ló gba àsọtẹ́lẹ̀ ìbí náà ti sọ sáyé yìí tí mi ọ̀rọ̀ túmọ̀ rẹ̀ tí mo tún bá wọn lò ó tẹ̀. torí náà bá sọ tẹ́ a ṣe àmì ìtumọ̀ rẹ̀ ni pé tẹ́ a ṣe wí wòlíì bẹ́ẹ̀ ni ó rí láyé lọ́run òtẹ́lì. torí bá àwọn kan sọ máa ń dì ẹ tíráì láti mọ̀tìmọ̀tì mò ń sọ láàárọ̀ yìí ní ọ̀sán wípé gbogbo ìwòyí lòún bẹ́ẹ̀ mi ò sọ pé gbogbo àsọkálẹ̀ lẹ́wà dákẹ́lẹ́ ẹ̀dínú pásítọ̀ ti sọ wípé ká má sàrìsí mọ́ ìdí mọ̀ sọ kọ́ nìyẹn pásítọ̀ ti sọ wípé gbogbo ìgbòdògbò kábẹ́nu wa dákẹ́ ìdí mọ̀ sọ kọ́ nìyẹn. ṣùgbọ́n ìyàwó tó wà ní ilé ọkọ rẹ̀ tẹ́nìkan tó fi fóònù pè jáde lọ́wọ́ ọ̀rọ̀ lọ́wọ́ alẹ́ wá bá mi níbi báyìí báyìí kọ́ lọ ó ti ṣojú méjì ní ojú mi ó sì rí nǹkan. ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ẹ sáré gba àdúrà kí wákàtí kí ìṣẹ́jú tí mo ní kó lè ba àtọ́ni láti fi sọ àwọn nǹkan tí mo fẹ́ sọ ọlọ́run gbogbo àsọtẹ́lẹ̀ tó lòdì tí wọ́n ti sọ sí ayé mi tí mi ọ̀mọ̀ túmọ̀ rẹ̀ tèmi náà tún bá wọn kò tẹ̀sí olúwa lórí ṣàánú mi. bá a bá sọ irú àsọtẹ́lẹ̀ irú eléyìí táyà bí ní àtì tá a bá sọ sí èèyàn àsọtẹ́lẹ̀ tó lágbára ni torí àkókò tó ń rọbí lọ́wọ́ lọsọ àsọtẹ́lẹ̀ yìí tóbìnrin bá dẹ̀ ń rọbí lọ́wọ́ tí o ṣe yé mi sí gbogbo tí wọ́n bá sọ ọ̀run ló ń lọ that's why tó ń jẹ́ pé tí obìnrin bá wà nílé bọ́ọ̀lù tára ní tọ́mọ bẹ́ẹ̀ jáde tí bá sọ pé mú fún wa ayé rẹ bí ó ṣe rí rẹ o tó ń tọkọ rẹ ṣépè nítorí rẹ bá wá lẹ́kọ̀ọ́ yọ gbàdúrà ní ọ̀fẹ́ ẹ̀bọ tó tó bọ́ nínú nínú ìdìbò nínú ìdè kọ̀kọ̀kọ̀ ẹ̀sìn torí wípé bí ṣe ń sọ yẹn o nìkan kọ́ ló wà lórí ibùsùn yẹn bó ṣe ń sọ yẹn agbèrè méjì ayé àti ọ̀run lọ́wọ́ àtọ́ tó bá dẹ̀ dìklẹ́ àníbẹ̀ yẹn yóò lọ sòòsì síbi tó yẹ kó lọ ẹsẹ̀ ọmọ ọlọ́run láàárọ̀ yìí tó gbé àsọtẹ́lẹ̀ tí wọ́n ti sọ nípa ayé òun èyí tí mo mọ̀ àti èyí tí mo sì. ìyá ọmọ ẹgbẹ́ ọmọ lọ́wọ́ tí ọmọ ẹgbẹ́ ọmọ rẹ̀ lẹ́yìn tí ó sì máa tí ó dìsáyà ayé ọmọ yẹn fún un. ìwọ ọmọ tí mò ń fún lọ́mọ yìí ó kù sórí ire ayé rẹ̀ ó kù dára ó kù ní ìṣẹ́rú ẹgbẹ́. nínú ọmọ tí ọ̀gá kan mọ̀ ní iná àtìyá tí ọ̀gá kan mọ̀ míì tó bá rẹ̀ fọmọ lọ́yàn lọ́wọ́ tí ọmọ bá kéde lórí omi irú ọmọ kọ́ ọmọ wọlé lẹ́yìn torí kọ́ ọmọ ti kí ni ọmọ gèjẹ ó ti ṣàtọ́lẹ́lẹ́sà yí ọmọ òun ló sì fún lọ́yàn ìjìnlẹ̀ wà láàrin ìyá àti àti ọmọ báwo ni mo ṣe lọ igbó máa ń so wọn pọ̀ nínú ọkàn yẹn tó bá tọ́ ọmọ bá tún délé ayé tán kíní yẹn ló ti kọ́ àwọn dọ́kítọ̀ òkè ẹ̀yin olóyìnbó fúnlẹ̀ mẹ́fọ̀ fún kíní kan kọ̀ ọ̀dà bíi ilẹ̀ ìgbìmọ̀ complete kíní kan court tá a máa ké ìwọ àbá ó yẹ kẹ́ ẹ̀ mọ́ ìyẹn mọ́ mọ́ tó ń pẹ̀. so tá a máa ké yẹn ìjìnlẹ̀ wà bẹ́ẹ̀ torí nínú rẹ̀ lọ́mọ tí ń jẹun nígbà tó wà náà kù wọ́n bá gé àwọn tẹ̀lé tí wọ́n ní ìjìnlẹ̀ wà bẹ́ẹ̀ tó tó gbà kí ló dé tí ọyẹ wípé ọmọ máa ń fẹ́ràn ìyá rẹ̀ obìnrin ju bàbá rẹ̀ lọ ẹ̀ ní pé tí ìrẹ̀ wà bẹ́ẹ̀ kí ya jẹ́ ìyàtọ̀ jẹ́ pé ìyàtọ̀ burúkú jáì ẹ̀kọ́ ẹ̀kọ́ lọ́kọ́ bá sọ sọ́mọ yẹn lára yọ̀ọ̀rọ̀ tí má mi yẹn. ó lè dìde kó o lè pèsè péré báyìí láago mẹ́jọ àárọ̀ torí kọ́ bẹ́ẹ̀ ní ìyá rẹ̀ sùn. bàbá ẹ̀ sì ní Ìlọrin kó o máa gbé lẹ́kọ̀ọ́ kó o máa gbé láàyè rẹ̀ lórí igbó. ṣùgbọ́n kí ló lè dá sọ fún pé ẹ̀yọ̀ ọkọ mi kí ní kan kí ló wá sọ òun níbẹ̀ ní kò sí nǹkan tó ṣe mí náà torí pé ìyá rẹ̀ láwùn sọ̀rọ̀ lásán ó ti dé báyìí. ṣé ẹ jẹ́ àgbàdúrà sọ bọ́lọ́run gbogbo àsọtẹ́lẹ̀ èrò tí mo mọ̀ àtẹ́lẹ̀ tí mi ò mọ̀ láti sọ sí ayé mi tẹ́mi náà ti wù lóòtẹ̀ àbí tí mi ò wù lóòtẹ̀ torí pé mi ọ̀rọ̀ tó wọ́n sọ lónìí olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ pààrẹ̀ láì jẹ́ kọ́lọ́run fẹ̀jẹ̀ rẹ̀ pààrẹ̀ àbí ọ̀rọ̀ tó tì èèyàn wà èèyàn sì mọ tètè sí ayé rẹ̀ nínú òkùnkùn ṣáàsù oyè jẹ́ àgbà àdúrà rẹ̀ orúkọ Jésù rẹ̀ àkẹ́gbà Jésù Olúwa wa ẹ̀sìn lẹ́sùn díẹ̀ tí mò ń sọ òye wa ó yẹ kó orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta kẹ́ ẹ gbàdúrà lóyá. gbogbo àsọtẹ́lẹ̀ eré ìtàn ti sọ sí ayé mi èyí tí mo mọ̀ àti èyí tí mi ò mọ̀ èyí tí mo mọ̀ àti eléyìí tí mi ò mọ̀ èrò tí mo ti dé àṣẹlù fún ara mi ọlọ́run fi ẹ̀jẹ̀ rẹ parẹ́ ẹ̀jẹ̀ rẹ parẹ́ ẹ̀jẹ̀ rẹ parẹ́ Jésù Olúwa wa níbi tá a kà yẹn tá a bá wo chapter chapter five a lọ kà nílé ṣùgbọ́n ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn tí wọ́n gba àpótí ẹ̀rí náà àwọn ọmọ Fílístínì wọ́n gbé wá sí ilé dágómì wọ́n gbé sínú ilé dágómì ta ni dágómì òrìṣà kan ni kì í dẹ́ sí òrìṣà kékeré òrìṣà ńlá ni wọ́n gbé síbẹ̀ ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ abàmì kan ṣẹlẹ̀ ní verse wọ́n ní. ó tún ṣubú padà ṣùgbọ́n lélẹ̀ kò dé. fún ara rẹ̀ ó kú fún ara rẹ̀ àbí ẹ̀rù bá ọlọ́run ṣẹ̀rù bá torí ẹni tó dún ẹni tí wọ́n tètè òun àti ẹ̀rù lè jọ pé kọ̀pọ̀ síbù àpótí ẹ̀rù nílé dágọ́nì kò ṣeé ṣe. ọ̀pọ̀ ohun ìní tiwa náà ta ló ní àpótí ẹ̀rí ọmọ Ísírẹ́lì ló ní ẹ tó ń wò ní ó yẹ ká ẹ bá sọ ni ọmọ Ísírẹ́lì ló ní àpótí ẹ̀rí ṣùgbọ́n wọ́n gbà lọ́wọ́ wọn wọ́n gbé lọ ilé dágọ́nì wọ́n fẹ́ sọ àpótí ẹ̀rí náà di òrìṣà àìmọye ohun ìní ọmọ ọlọ́run lọ́wà lọ́wọ́ lọ́wà ní ibi tí ọ̀rẹ́ kọ́ wà lọ́wọ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ wá bí láàárọ̀ àná tẹ́ ẹ bá rántí àdúrà yẹn wà lára àdúrà padà pé bẹ́ẹ̀ náà ni kọ́ wà lọ́wọ́ lọ́wọ́ tẹ́ ẹ rántí mà kọ́ lọ́run ó sì kí ni tó gbà àpótí ẹ̀rìn yìí lè dá lórí ẹ́ ṣé tọ́sí àgbà náà lánàá ẹ jẹ́ aṣọ fún ọlọ́run láàárọ̀ yìí gbogbo ibi tí ẹ̀tọ́ tèmi náà wà tó ohun ìní èmi wà táyé òde rọ̀ mí lọ́rùn ọlọ́run tí ó jẹ́ ìyọnu fún wọn níbi tó wà tó lè tóbi lọ́wọ́ táàlì gbà ẹ má sọ pé kọ́ pa onítọ̀hún o torí ó lè dọ́wọ́ ẹ̀gbọ́n yín lọ́wọ́ àbá kò lè ṣe pé kó kú ṣùgbọ́n tẹ́lẹ̀ bàbà yọ̀ọ̀nà tí yóò rà yóò wà tó yóò dẹ̀rù yín yóò dẹ̀rù yín yóò délé yín lọ́rùn ìfẹ́ nínú ìgbàdúrà ọ̀rọ̀ kúkọ́ yìí o ká má kú o àwọn ṣe ni tọ́lá ìgbà àmọ́ ó lè dá kúrò yín tó ṣiṣẹ́ níbì kan má ní o lè dára ìlú òyìnbó tẹ́ bá sì ti ní okú ajẹ́pẹ́tẹ́ lẹ́gbàá náà lẹ́gbàá àwọn ọ̀rọ̀ ní mi dáàbò lọ́wọ́ rẹ̀ tó ti yẹ orí bẹ́ẹ̀ ẹgbà àdúrà gbogbo ẹ̀tọ́ òwúwà gbogbo ibi tó ti wọ́n fi gbáyé gbádùn wà àpótí ẹ̀rí omi ìgbádùn lọ́jẹ́ báwọn ọmọ ìsírẹ́lì olóbáyé wọn tòrò wọn ni the presence of the Lord is there olúwa láàárọ̀ gbogbo ibi tí ẹ̀tọ́ mi wà ohun tẹ́mi náà fi gbáyé gbádùn ọlọ́run tí ó jẹ́ ìdùnnú fún wọn níbẹ̀ kí n kẹ́kọ̀ọ́ mi padà sí ọ̀dọ̀ mi àdúrà lórúkọ Jésù. olúwa láàárọ̀ ìgbà fún mi gbà fún mi gbà fún mi gbà fún mi gbà fún mi gbà fún mi gbà fún mi. yóò jẹ́ ìyọnu fún ọ níbi tí ó wà kí ó lè tó mi lọ́wọ́ yóò jẹ́ ìyọnu fún wa níbi tó wà kí ó lè gbé mi lọ́wọ́. Jésù Olúwa wá bí a ṣe wí bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa praise the Lord ẹ̀rọ kí a tó kù. ó rọrùn lọ́pọ̀lọpọ̀ láti máa kóòtù Deuteronomy twenty eight verse twelve ó rọrùn gan-an àbí ò rọrùn kí ló ń bẹ́ẹ̀ bẹ̀ gan-an ẹ kà tún kà

láti múṣẹ fún ọlọ́run nínú ayé àwọn ènìyàn. ohun àkọ́kọ́ tí ọ̀kọ́ ṣẹlẹ̀ níbẹ̀ ni pé ọlọ́run yóò ṣí ìṣúra ọ̀run sílẹ̀ fún ọ. lẹ́yìn ìgbà náà òjò rọ̀ lẹ́yìn ìgbà náà làwọn nǹkan ní ọmọ ṣẹlẹ̀ léraléra wọn. ṣùgbọ́n tí mo fẹ́ bá sọ̀rọ̀ lórí láàárọ̀ yìí òní wípé ibí yìí ọrọrùn láti máa kó tiẹ̀ ṣùgbọ́n ṣe ń pẹ́ńpẹ́ iṣẹ́ ṣe kí ni iṣẹ́ wà bẹ́ẹ̀ so mo fẹ́ sọ fún wa láàárọ̀ yìí pé mo fẹ́ sọ topic tàbẹ́ gbé yẹ̀wò láàárọ̀ yìí only basic truths about open heaven basic truths about open heaven kí ni Yorùbá rẹ̀ àwọn òtítọ́ ìpìlẹ̀ nípa ọ̀run ṣíṣí àwọn òtítọ́ ìpìlẹ̀ nípa ọ̀run ṣíṣí basic what we must know about open heaven what must happen before our heaven can be opened the requirement for open heaven your own uh, uh, activities what you must do before your level can be open but we cannot just go to that straight away without talking about the meaning of open heaven àkàlẹ́ lọ síbi ìbẹ̀rẹ̀ Our basic requirements our our keys kọ́kọ́rọ́ tó ṣí ọ̀run àkàlẹ́ lọ síbẹ̀ bẹ́ẹ̀ yẹn straight láì má jẹ́ wípé aṣọ nǹkan tí ó kún ẹrù tó túmọ̀ sí. mo ní àkòrí tá a gbé yẹ̀wò ní basic truths about open heaven àwọn òtítọ́ ìpìlẹ̀ nípa ọ̀run ṣíṣí ṣùgbọ́n àlè lọ straight síbẹ̀ lẹ́yìn ohun tí a gbọ́dọ̀ mọ̀ ni wípé open heaven is a spiritual portal. Open heaven is a spiritual portal. P-O-R-T-A-L. Ẹ ṣáà lọ portal. Àbí bẹ́ẹ̀ni kan bá fẹ́ lọ sí Mọ̀súdì Abiola Polytechnics tó wà ní Abẹ́òkúta lójúire tèmi lọ ọ̀kàlẹ́ kó o ní mo kówó skul mi dé mo wá sanwó skul ọ̀kọ̀ọ̀kan gba pọ́tà àwọn kọjá náà torí bẹ́ẹ̀ ló ti rẹ́gísítà tó ti kó tó pé ní ìwé tó ọlọ́ọ̀pá sàtífíkẹ́tì tó ti kó wọlé tí wọ́n ti gbọ́ ọ̀nà tí wọ́n ti gbọ́ ní ìta kó skírínì ká tó mọ̀ bọ̀dọ̀ ọ̀lẹ́kọ̀ọ́ láti jọ ọmọ ilé ìwé àwọn bákan náà ni ilé náà ṣe jẹ́ so open level is a spiritual portal ọ̀nà téèyàn gbà wọlé gateway continuation ni o gateway window or door gateway window or door to where to cause abundance or blessing to cause abundance or blessing ó jẹ́ ọ̀nà. ó jẹ́ ojú ọ̀nà àbáwọlé a lè pè ní wíńdò tí kìíní téèyàn fi débi tí ẹ̀kún ọlọ́run wà àti ìbùkún rẹ̀ ibi tí ẹ̀kún ọlọ́run wà àti ìbùkún rẹ̀ and when door is shut there is no way láti dé ibi tí ẹ̀kún ọlọ́run àti ìbùkún bá wà so bí ẹnikẹ́ni bí ọ̀run bá wà ní títì mọ́ ẹnikẹ́ni a ó rí wípé àti tà lọ́wọ́ ọlọ́run yóò nira díẹ̀ àti tètè sí ayé ẹni ìbùkún láyé yìí yóò nira díẹ̀ àti tètè sí ayé àlàáfíà láyé yìí yóò nira díẹ̀. so yóò nira o àti méèkì ẹ̀ nínú ayé yìí yóò nira torí wípé ọ̀nà tó yẹ kániyàn ọ̀tà lọ síbi tí ẹ̀kúnrẹ́rẹ́ ìbùkún bíbélì sọ pé ìṣúra olúwa yóò sì ìṣúra rere rẹ̀ sílẹ̀ fún ọ heavenly treasure tó jẹ́ wípé ó yàtọ̀ sí earthly treasure mention it àwọn nǹkan tá a lè bá ní earthly treasure àwọn nǹkan tó wà kù sáà kan àwọn nǹkan tó jẹ́ òkè pẹ́ lọ lórí rẹ̀ àwọn nǹkan tó lè dín bàjẹ́ àwọn nǹkan tí ọ̀nà ayé mi àwọn nǹkan tó ẹ̀kọ́ tó orí rẹ̀ wọ́n fẹ́ wà fúngbà díẹ̀ ni olówà ní earthly treasure house ẹ lọ ní ìsìn ẹ lọ sí museum ti Ìbàdàn bí kẹ́ ẹ lẹ́gbẹ̀ẹ́ wo àwọn nǹkan ṣẹ̀ǹbáyé tẹ́ ẹ bá tẹ kọ́kọ́ wọ ọbẹ̀ tán ó lè má ní ìtumọ̀ kankan sí i. nígbà tí owó bá wà lápò ìjọba tíjọba kan bá wà bẹ̀ nígbà tó bá rẹ kúrò bẹ̀ yóò lè sọ wípé owó yìí ò fi kórokóró lọ tíjọba tó ń bọ̀ pàtàkì lọ tí bá tẹ ìsọ̀rọ̀ ẹgbẹ́ kan náà owó díẹ̀ ni wọ́n bá ní treasure wéé tún jẹ gbèsè kalẹ̀ nígbà ọba dé máa máa ràn máa yanjú ẹ̀. ṣùgbọ́n ní ẹkúnlí treasure kò sí lutas bẹ́ẹ̀ ṣé àgbà wọn lutas àwọn tí wọ́n àwọn tí wọ́n dè yọ látẹ̀lì kò sí ní ẹkúnlí treasure treasure house tó wà lọ́rùn kò sí àwọn tí ó rọ̀bù tí ó kà kó nǹkan jáde. má ṣe máa ń dówó wa bí tí wọ́n sọ sí Switzerland tí wọ́n sọ sí Amẹ́ríkà táwọn nínú kò tí wọ́n òní kò sí tí ọ̀rọ̀ house kò sí tó lè lọ ọbẹ̀ ni. ṣùgbọ́n àwọn nǹkan tó wà níbẹ̀ àwọn nǹkan tó wà títí láì ni ẹ Ọlọ́run ló ràn wá lọ́wọ́ bàbá kan ti fún un wọ́n ti sọ láàárọ̀ yóò ti tọ́ ọ̀rọ̀ ọlọ́run náà ní kí n sọ ṣùgbọ́n tó bá ti dàbí ẹni pé ojú wa fẹ́ máa ṣe báyìí fún ti ṣòro tá a ṣe mọ́júmọ́ tá a bá sọ ṣáàdúrà èèyàn sáàlè èèyàn lè máa sùn lórí ìdíje dúró àwọn tó kù ọlọ́run ọlọ́run ọ̀bà wọn kà ní téèyàn bá sùn lórí ìdíje kí òun èmi náà ti rọmọ kan lẹ́rìí náà ní sùkúl wa yóò dé ìdílé á ní lójú bọ́ọ̀dù wa ẹsẹ̀ rẹ̀ ó máa bì náà lábàdà yóò tàgìrì ẹ mẹ́ta lòun sì bá olóorun ayé olóorun máa dákẹ́ nínú kúlà ayé olóorun máa dé ibi tí ó tutù ayé rẹ̀ ó tutù rẹ́gẹ́dẹ́ ayé olóorun yìí tutù rẹ́gẹ́dẹ́ ní ọ̀pọ̀ mo ń sọ ohun tí ó kún lẹ́kùn tó túmọ̀ sí mo ní gateway mi door mi window mi bọ́tà mi tá a fi lè dé ibi tí ẹ̀kún ọlọ́run wà ìmátì tí mo bá jọ àríṣe kọ́lá ní àná olówó tàná ṣùgbọ́n nígbà tí bàbá wà láyé tí mo bá jọmọ rẹ̀ màá máa sọ kí ẹ ẹ̀ lọ ṣá lórí nígbà ọ̀gbọ̀n àríṣe kọ́lá torí pé mo mọ nǹkan tí bàbá mi ní ṣùgbọ́n níbí yìí fún ọlọ́run láti sọ wípé òun ó sì ìṣúra ọ̀run ìṣúra ti tòun rere sílẹ̀ fún wa láàrin pàápàá ńlá ṣùgbọ́n àti wọ́bẹ̀ kọ́ ó ti sì àti wọ́bẹ̀ kọ́ kọ́lọ́run tó ràn wá lọ́wọ́. so tá a bá sọ̀rọ̀ nípa open level ó jẹ́ àkókò mo ti sọ fáwọn kan lánàá hundred open heaven is a time of abundance and blessing. báwo mo ṣe mọ eléyìí mo mọ̀ nígbà tí mo ṣí bíbélì mi sí dìtàlórémáì fifty six dìtàlórémáì fifty six kí ló sọ ó yà wíyà wíyà wíyà. nítorí pé olúwa ọlọ́run rẹ yóò bù sí fún ọ bí ó ti ṣèlérí fún ọ wọ́n ó sì máa mú ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ṣùgbọ́n wọn kì yóò tọrọ wọ́n ó sì máa ṣe olórí ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ṣùgbọ́n wọn kì yóò ṣe lórí rẹ̀. ṣe rí báyìí. mo ní time of open level is a time of of of abundance and blessing àgbẹ̀kọ́ ọ̀pọ̀ àti ìbùkún ni that if someone should meet such a time ó ti pàdánù tóun tí ó ti pàdánù ayé gidi fún ara rẹ̀ that's why pity so many people tí wọ́n sì ní bí bàbá i pity them àkókò ìbùkún ni ẹ̀rí tó sọ níbẹ̀ yẹn nítorí pé olúwa ọlọ́run rẹ̀ ọlọ́run ti ẹni o yóò ṣe kéde yóò bù sí fún ọ God will add to you. God will add to you. So this time, this period of open heaven is a time of addition. Me, my boy, I'm called Kasha. It's a time of what? Addition. It is not a time of subtraction. It's a time of addition. Even it's a time of multiplication. There is difference between multiplication and addition. For someone to be great in life, your life must be multiplying. I don't know bóyá bóyá tí mo sọ yé wa. If your life remains stagnant, ajẹ́pẹ́rú ayé ẹni bẹ́ẹ̀ ayé You must experience addition and multiplication in your life. ìdálẹ́ làwọn èèyàn sọ wípé mọ́mí àtẹlá ọ̀rọ̀ yìí ti ṣí. tí experience yẹn tí ó bá sí nínú ayé yín mọ́mí eh, ẹran létí ọmọ yín Desmond ṣé ti ní ilẹ̀ sọ́dún ó ah, ah, ti dà bá àwọn ẹgbẹ́ ọ̀gbọ̀n náà wọ́n sì dà. ìdálẹ́ làwọn èèyàn sọ bọ́ọ̀lù yìí ti ṣí mà when they notice addition in your life when they notice multiplication in your life ìgbà yẹn làwọn èèyàn sọ pé mọ́mí dé sunday ọlọ́run ní ìmọ̀ dáàbọ̀ ọmọ ìbúni kí alẹ́ rí ẹni láti mọ lérò torí àwọn èèyàn kan sọ èèyàn kan sọ̀rọ̀ lẹ́kùn yín àwọn tó dẹ́gbẹ̀wò ìkíni rárá tẹ́lẹ̀ ni àwọn tẹ́lifí náà bá yọ ọlọ́run kan wọ́n ní kí ló ti ẹ̀ máa ṣe wúmọ̀ yìí náà ọ̀nà sáà máa ń ju kiri ní àwọn pọ́blẹ́mù ṣùgbọ́n nítorí bọ́ọ̀lù yìí ti sí wọ́n fẹ̀sùn náà nílé ẹgbẹ́ tó wọ́n ní màbá ayé yín màbá o ayé yín màbú ni o ẹ màrọ ọkọ gidi pẹ́ o wọ́n máa sọ gbogbo nǹkan tí wọ́n rí torí ìlú pé àdìsàn ti ṣẹlẹ̀ wá ní orí multiplication ó ti ní ayé yín ayé tó multiply. That is the meaning of open heaven. Ìtumọ̀ ẹ̀ nìyẹn. Ìtumọ̀ ẹ̀ nìyẹn. Ó sọ ní ibẹ̀ yẹn wípé bí ó ti ṣe ìlérí fún ọ ìwọ yóò sì máa wín ni máa wín ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè. That is ó jẹ́ tó fún yẹn tó ń yá yẹn ní wọn ní sọ wípé money. prosper ẹ̀yà wa ní nǹkan báyìí kó tó fún wọn because you will have more than excess that is just the meaning of open heaven period that you have more than excess more than excess the billion that you work gan fúnra rẹ gan ètí tó láti you become a you become supplier you become supplier àkókò ìdí òkú àdùn tó túmọ̀ sí nìyẹn o kì í ṣe kí wọ́n dé ṣọ́ọ̀bù yín abẹ́ ọ̀làmà gíròyìn kò sí tí a ní lọ́ọ̀sì jọ ìnáwó tí a ní imperial leather kò sí ìdílé ayú lọ́wọ́ àwọn ọ̀sẹ̀ tí ò ní ìtumọ̀ ní ọba ọba àwọn jẹ́ òtù ṣùgbọ́n tí mo sọ ni pé àwọn ọ̀sẹ̀ tí ò ní ìtumọ̀ lè rán ọmọ rẹ kọ́mẹ́ǹtì fún wọn. sódà wà kódà ní máa ń ṣe pé ó dànù lára téèyàn bá mẹ́bà bá ọ bá ti di wẹ̀ báyìí lọ wẹ̀ ní ilé ìwẹ̀ yìí ó lè rí ara rẹ yóò bọ́ dànù ni ọmọ àwọn ọjọ́ àwọn níbi tó yẹ kó o ti bọ́lé kó o kọ́ sí láàyè òun lẹ́gbẹ́ ńlá àwọn ìdìbò tó wà lẹ́ mọ́mí wà bẹ́ẹ̀ ni ò ní ni ò ní ojú ní ni ò ní ojú ní mo ti bèrè lẹ́ẹ̀lẹ́ wà bẹ́ẹ̀. bó ṣe rí nìyẹn o ìbàlẹ̀ ní àkókò open ẹ̀mù ìbàlẹ̀ làkókò open ẹ̀mù kí ló sọ níbẹ̀ ó ní ṣùgbọ́n ìwọ kì yóò tọrọ ìwọ sì máa ṣe olórí ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ìwọ kì yóò tọrọ homo sotanism open nano is a time that you become supplier you become a supplier you become leader that is the period that you can claim your leadership that is the period o. Oh many of us here that are supposed to be leader in your house in your ní ní àdúgbò yín níbi iṣẹ́ yín ẹ̀ jẹ́ leader instead of being a leader you you you you are a follower. ẹbí alábẹ̀wọ́ lẹ́nu ní ìwà níbi tó ti yẹ kó jẹ́ olórí. so time open level time ọ̀run ṣíṣí is a time jẹ́ claim kí Okay? your leadership. Tẹ́lẹ̀kìlẹ́mù jíjẹ́ olórí yín. I want to be a leader. Pastor wa ti sọ wòlíì wa ti sọ pé open level is a time of being a leader. You claim your leadership. Mọ́mí ẹlòmíràn ọ̀gá kan tí ẹ̀rọ ẹ̀jẹ̀ níbẹ̀ kì í sọ̀rọ̀ àtọ́rí bí yẹn sọ tó lé yìí. This is the period tẹ́lẹ̀ claim leadership. Tẹ́ẹ̀bá tẹ́ẹ̀bá ti claim ẹ̀ kò ní bọ́ náà ti ní o. Ẹ̀yin kọ́ ẹ̀yin kọ́ bẹ̀rẹ̀ kò ní bọ́ lọ́wọ́ onímọ̀ tó ní ṣe táì bú ẹni claim jíjẹ́ olórí yìí you just make use of this time you make use of it you make use of it so ó tún kà á síwájú ní ibẹ̀ yẹn ó ní ìwọ máa ṣe lórí ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ṣùgbọ́n ìwọ kì yóò ṣùgbọ́n wọn kì yóò ṣe olórí rẹ wọn kì yóò ṣe olórí rẹ ṣé wọ́n sọ lórí wa báyìí ṣé wọ́n sọ lórí wa báyìí owó mà sọ irúfẹ́ lòmíì àdẹ̀tí àti sọ lẹ́ẹ̀kan wípé pọ́tà ni gateway ni window ni door ni to God's abundance or blessing nígbà tó wọ́n bá wá ń ṣe olórí ènìyàn ẹ dákun sẹ́ni ẹ ti tó ti wọlé sí ìṣúra tọ̀hún tó ti wọlé sí tírẹ̀sì tọ̀hún tó ti wọlé síbẹ̀ àbẹ́rẹ̀ wípé ọrọ̀ àti ìbùkún ó wà lára ìṣúra ti ọ̀run tí ẹ̀ sọ kẹta fún yín ẹ̀rí gígùn wà lẹ̀ ní tírẹ̀sì ọ̀sán. tó o tó o bá jókòó tó ìrònú wípé bóyá bóyá bóyá lẹ́mí rẹ̀ ó ti kù ẹ̀mí èṣù yìí yọ ọ́ lẹ́yìn you are possessed yes, on your end. torí pé treasure tó wà bẹ̀ yẹn ẹ̀mí kíkù sí kí ni wọ́n wà nínú the treasure of ti ọ̀run ẹ̀mí kíkù wà bẹ́ẹ̀ tó tó o bá jókòó tó o rò wípé tí mo fẹ́ bá lè ní lọ yìí tí èsì bá kàn ní ìṣe máa bá lọ bá ẹ̀mí èsùn ju ọ lẹ́nu praise the Lord ṣé ẹ máa ń sọ̀rọ̀ ojú sàn tí n bá ti ń sọ̀rọ̀ ojú ẹ ṣàrà dí ìmojú nítorí tí mo ń sọ mo ti ń kọjá àyè nínú bí mo ṣe ń bára yín wí mo mo ń bára mi sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí ilé ọdún bíi mélòó kan sẹ́yìn mo lè sọ fún ìyàwó mi mo ní wo bí bóyá lẹ̀ bóyá lẹ̀ ní ọ̀tá mi ó fi mo ṣe ń bá lọ sí i tí n bá sọ fún yẹn nínú lft mo sọ pé àwọn mi la mo ní mo ti ń gba lọ àwọn ọmọ ìsàmìlẹsọ mo tọ́jú wọn gan tọ́jú wọn o nígbà tí ìyàwó ọlọ́kì ìyàwó mi sì dìde wọ́n sì lọ bá mọ́mí wa ní chọ́ọ̀tì ọlọ́kì dìde wọ́n ṣà lọ bá mi ètò ọkùnrin tí sọ̀sọ̀kúsọ o bóyá kẹ́ ẹ wá ṣe dìde fáṣì fún o. so àkókò open level là ń sọ̀rọ̀ nípa rẹ̀ àwọn tó túmọ̀ sí là ń sọ kọ́lọ́run kó ràn wá lọ́wọ́. open level is a time of proclamation and recommendation. Is a time of mommy hello okay Is a time of what proclamation and recommendation proclamation add a commentation ní ọmọ mẹ́sìn wa pé kẹ́ni yóò bá proclamation kákéde àbí kákéde recommendation kọ́ àmì ọ̀ nígbà yẹn kọ́ kí n sọ fún yín ní ìsìnkú ẹ lójú o ṣé kí ìwà rẹ̀ ní jọ́ọ̀jù wà ó yẹ gidi ní wọ́n ẹ bá gbé kọ́ńtàtì fún un nígbà pé recommendation kán recommend yìí kí wọ́n kán kán báyìí kalẹ̀ kéèyàn sọ̀rọ̀ òyìnbí dáadáa fún ẹnìkan kẹ́ni yẹn lè sinmi ní kó lè rẹ nìyẹn lọ́wọ́. irú rẹ̀ ṣẹlẹ̀ sí Jésù Olúwa wa tá a bá wo ìwé Matthew three sixteen and seventeen wọ́n ti kà fún wa lóru lóru yẹn náà kà fún wa yẹn lèmi mobile road ni ni mo kọ́ tó túmọ̀ sí mo sílẹ̀ ọyẹ ẹka Matthew three sixteen to seventeen. Sì wò ó, ọ̀run fún un, ó sì rí ẹ̀mí Ọlọ́run sọ̀kalẹ̀ bí àdàbà, ó sì balẹ̀ tìkíyèsí ohun kan láti ọ̀run wá ń wí èyí ni àyànfẹ́ ọmọ mi ẹni tí inú mi dùn sí gidigidi. Níbo lohun ti jáde? lọ́rùn àbí lòun yẹn ti jáde ṣùgbọ́n kọ́kọ́ dègbèsè kan ọ wá sọ́dọ̀ Jòhánù bàtísì pé kó ṣe kí ni kó ṣe ìbọn ìbò bàtísì wà wò pé ìyá ti jẹ́ ó ti ṣe wá dé mi èmi náà yẹ kí n tọ̀ wá pé ní tí mo ní òṣèlú òṣèlú mi sáà ṣe fún mi àwa náà ti wá síbí lẹ́yìn tó ṣe ìfọmi tán olóhùn yẹn bíbélì sọ pé bó ti ń dẹ́sẹ̀ jáde àti kílẹ̀ kàníìsì bó ti ń dá ẹsẹ̀ jáde lóhùn kọ́kọ̀ láti bo láti òkè wá láti òkè wá so àkókò yẹn ó jẹ́ àkókò tá a tá a ṣe kí ni tá a kéde Jésù lẹ́yìn ìgbà tá a kéde rẹ̀ tán ó wí pé nígbà tí a sì baptist jésù tọ̀wé jáde lẹ́sẹ̀kan náà láti inú omi wá sí wo ọ̀run ṣí sílẹ̀ fún tí ọ̀run ò bá ṣí sílẹ̀ there is no recommendation there is no proclamation every must part of us open kí ni mo sọ fún yín ni pé tí ọ̀run yóò bá sí tí ọ̀run mi ò bá sí kò sí proclamation iṣẹ́ tá à ń ṣe yẹn wọn à lè kéde rẹ̀ wọ́n ní desmond hallelujah hallelujah wọn bá fẹ́ sọ̀rọ̀ hallelujah o ẹ pẹ̀lẹ́ náà ìgbà mo ta fáànù lẹ́ẹ̀kan kí ni mo sọ ẹni kí wàá mo ló ṣẹlẹ̀ sí ní ìsìn ara mi ti di gẹ́gẹ́ ó ti di ẹ pẹ̀lẹ́ ẹ so kí ni mò ń sọ ni pé tí ọ̀run ọ̀bà sí kò sí proclamation that's why we see so many people tí wọ́n ń làkàkà tán orí ṣe wọ́n ń ṣe tíì náà wọ́n ń tẹni. torí etí mo kà níbí mo rí wípé Jésù tètè sẹ̀ lẹ́yìn ìlú tètè sẹ̀ tán bó ti ń jáde ọ̀run rẹ̀ sí lẹ́yìn ìtọ́run rẹ̀ sí ọ̀la tó tọ́ pé ó sì rí ẹ̀mí Ọlọ́run sọ̀kalẹ̀ bí àdàbà ó sì bà á lé sì kíyèsí òǹkan láti ọ̀run wá wípé èyí ni àyànfí ọmọ mi ẹni tí inú mi dùn sí gidigidi èyí ni àyànfí ọmọ mi proclamation ọlọ́run kò ní èmi ẹ̀fúnra rẹ̀ ọwọ́ ní ẹni tí inú mi dùn sí gidigidi ọlọ́run rẹ̀kọ́mẹ́ǹdì so fún àwa náà kí ayé wọn tó lè wà bó ti yẹ kó wà ọ̀run wá gbẹ́dọ̀ sí o recommendation gbọ́dọ̀ wà fún wa látọ̀dọ̀ ọlọ́run níbo lọ́hùn torí pé ìbẹ̀rẹ̀ ohun ti kọ́kọ́ jáde sí jésù olúwa wa ẹni tí àwa ń tẹ̀lé láti ọ̀run wá ọ̀run sí ohùn jáde láti bò mo gbàdúrà fún ẹnìkan bí làárọ̀ wípé ọ̀run rẹ yóò sí lórúkọ Jésù àákéde rẹ fáyé olúwa ó rẹkọmẹ́ǹdì ẹ fún ayé yóò rẹkọmẹ́ǹdì ẹ sáàyè gíga yóò rẹkọmẹ́ǹdì ẹ báwo tí ó rọ̀ lọ́wọ́ olùrànlọ́wọ́ fúnra rẹ̀ yóò mọ̀ wá ó rìn lọ síbi tí ìrànlọ́wọ́ rẹ wà bẹ́ẹ̀ ni yóò rìn recommendation and proclamation and this is the time of recommendation and proclamation. tá a bá fẹ́ kí ọlọ́run kó sọ wípé mọ́mì ẹ̀gbọ́n mi tí ìyá náà bá ṣẹlẹ̀ láyé ìyẹn mo ti sọ fún wa mo ní ìyanu alákasáàmù yẹn níbo ni ìrànlọ́wọ́ mi ó ti wá látọ̀ bàbá ọ̀rọ̀ ọlọ́run tó dá mi lọ́dọ̀ ọ̀run àti ayé ṣùgbọ́n ọlọ́run lọ́dọ̀ ọ̀run àti ayé má ní ìdìbò ló ti torí ní sọ̀kalẹ̀ yìí. tó yẹ nígbà kò lè ẹ má ṣe mistake o kò ní ìtorí yípo bẹ́ẹ̀ kọ́ máa bọ̀ wá bí torí kì í ṣe ìdílé rẹ̀ ṣùgbọ́n ọlọ́run yẹn nílò kọ̀ǹtẹ́nà ó nílò kí ni kọ̀ǹtẹ́nà inú kọ̀ǹtẹ́nà yẹn inú ẹ̀ ni ó kò sí yóò wá dàbí ẹni pẹ́ni yóò àwọn sọ pé sáà sọ pé ẹ bá pẹ́ ẹ máa sọ pé ẹ bá àwọn pẹ́ ẹ mọ nílò mọ́tò nínú mọ́tò wo nígbà tí ẹ mọ́tò wọn àwọn yẹn ṣé kò jù bá ń lẹ̀ yóò wá dàbí ẹni pé à ìmọ̀ ọmọkùnrin yìí tí èsì pọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yàwó báyìí wọ́n mọ̀ sí lọ́kọ̀ọ́kùnrin về Jésù ọ̀dọ̀ ní kí Ọlọ́run kó sínú ẹnì kan kọ́ máa ń wá o ọ̀dọ̀ ní kẹ́yìn wà àbíkọ́ yẹ kọ́ wà tí ó ti dà praise the Lord ọ̀dọ̀ ní kó wà àbí tí ó ti dà o níbí Jésù wá fún ìrìbọmi ni o tó bá jẹ́ wípé inú sínágọ́gù lọ wà níbi títí ń kọ́ àwọn èèyàn ó ṣeé ṣe kọ́run mọ́ sí bó ṣe sí ṣeé ṣe kí recommendation mọ́ wà níbi ó ṣeé ṣe kí proclamation mọ́ wà níbi torí ó wà ní right place at the right time right place at the right time praise the Lord a ní ìṣẹ́jú kékeré. gbogbo táàgbéyẹ̀wò látẹ̀ẹ̀kan bíbá tí mò ń yànnà lẹ̀ it is just two points out of many points just two points torí tó máa ń ṣe mí ni wípé tí n bá ti gbáfẹ́ mi ò kí mọ tí màá kọ mi ìmọ̀ tí ń ṣe ṣùgbọ́n tí n bá ti gbáfẹ́ ìròyìn ní ìmọ̀ tí ń kọ tí o bá dẹ̀ ṣe ń wá ni ò ní mọ́ṣáì kọ́ ọ́ lẹ̀ ìdàdá ìkọrin lẹ́ẹ̀kan mo jókòó mẹ́ẹ̀ mo mú bíbélì mi gbèsè drop sí mi lórí wọn kán síbẹ̀ so ẹ jẹ́ a fi ká fi àwọn pọ́ǹtì yòókù sílẹ̀ ká wá lọ sórí pé kí ni àwọn requirement fún ọ̀run ní ṣíṣí kí ni requirement màá kàn list ọ̀run yìí ní ṣàlàyé kí ni requirement fún ọ̀run ṣíṣí nọ́mbà one tight ẹ bá ń pè tight requirement fún ọ̀run ṣíṣí key requirements for open heaven tight tí a máa ń kó jẹ tight tí a máa ń san kó jẹ ìbámu káàdì fún bíbẹ envelope tithe ẹ̀gbọ́n tó sọ ní Malachi ó yẹ kẹ́ ẹ̀rí kà lórí Malachi three ten ẹ bá ń sí kẹ́ọ̀kà ó yà má pàpà. ẹ. ẹ kókó àwọn fèrèsé ọ̀run ah, ó tún yàtọ̀ lẹ́nu so àwọn ní kì í ṣe fèrèsé ẹyọ kan àwọn àìkọ́ ọ̀yà ṣe é rí báyìí ṣe ah, ah. é rí báyìí kí n ṣe kí ni kí n tú ìbùkún jáde sí ni tó bẹ́ẹ̀ tí ò sì ní sí àyè láti kò ní sí àyè bẹ́ẹ̀ kọ́lé mẹ́wàá láti kó kúkú yẹn sí kò ní sáyé. kẹ́ ẹ lọ ra ilẹ̀ kó tóbi tó rí redemption card láti máa kó mọ́tò kò ní sáyé. ṣùgbọ́n kí ni òpìlẹ̀ rẹ̀ ti san ìdá mẹ́wàá so mọ́tì àti dádì bí ọ̀rọ̀ èmi àti yóò bá sí ara àwọn rìkwáyámẹ́ǹtì tí ó sí ọ̀run. ó ní ìdá tí ti ń san ọ̀run ó ṣe ni yóò wà títì ní o ẹ dákun àwọn ọmọ tá wọlé ẹ lọ́jọ́ ó distract wa o ọ̀run yóò wà ní ní o yóò wà ní títì ní o yóò wà ní títì ní o kọ́lọ́run kó ràn wá lọ́wọ́. ẹlẹ́ẹ̀kejì òun ni wípé by being generous and by being generous to the left ẹ̀jẹ̀ fi lẹ́bàá by being generous to the Levites àwọn wo ni Levites ọ̀gá àkùnrin àwọn wo Levites ẹ sọ̀rọ̀ sókè fún àwọn ìránṣẹ́ ọlọ́run mo ti ní mi ò ní sọ pọ́ìntì yẹn ó ní mò ń kọ́ níbẹ̀ torí ó ṣàtúnṣe ní lọ́kàn bákàbákà pé ṣé àwọn ìròyìn náà rò wípé ìránṣẹ́ ọlọ́run tó dé kí inú ilé rẹ̀ lè bá olóògùn fẹ́ fi pọ́ìntì yìí nóò kí n tó kọ pọ́ìntì yìí síbi ni mo ti ń rí ọwọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọwọ́ ti nínú ọdọ̀ bọ́ọ̀ ni ọwọ́ ní ọdọ̀ bọ́ọ̀ ni ọwọ́ gbogbo owó ọdọ̀ bọ́ọ̀ By being generous and being careful by being generous and being careful a gbọ́dọ̀ ṣọ́ra o kí ló dé tí carefulness ṣe wà tẹ́ tó lè rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìjọ lónìí ìtí ọ̀run wá fi tì ó ní pé àwọ̀ àkẹ́fù nípa àwọn ìránṣẹ́ ọlọ́run tó wà wùwà. ẹlòmíì yóò wò wípé once last born ilé mọ́mì mi kọjá mo ti rẹ́ pé sọ bẹ́ẹ̀ sọ́kọ̀ ṣe ṣé èèyàn tèmi kan rí tó ní ni ṣé lágbájá èmi mo kọ́ jáde secondary school ní school kẹ́mi ẹ tó ti jìnnà sí ọlọ́run ọwọ́ á ní ìwọ̀rọ̀ kọjá ní secondary school ẹ dákun kí ni ìyẹn ní. orí ọ̀gbìn ọlọ́run tó wà lórí ayé rẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ bàbá ló sọ̀rọ̀ yìí. ṣùgbọ́n a máa ń fẹ́ owó pa ìkà àwọn ìránṣẹ́ ọlọ́run lójú nítorí pé àjọ máa ń ṣẹ̀fẹ̀ nítorí pé àjọ máa ń sọ̀rọ̀ nítorí pé àkíyèsí mọ́ wọn àwa níwàkì àfúù mọ́mì àníwàkì àfúù kí á tún ẹ̀sìn ṣe pàtàkì o tí ọ̀rọ̀ ń wá tí ó bá sí à ń sọ̀rọ̀ nípa requirement for open level tá a bá ń tírìtì wọn bí ò sí tọ́ bí ò sí yẹ lẹ́fàáìtì àwọn làwọn bá ń ṣiṣẹ́ nídìí pẹpẹ àwọn ti ẹ̀dí àkà ẹ̀sùn bíbélì yín ni mo mú kọ́ sí ẹ̀ first Thessalonians five twelve and thirteen. Thessalonians five twelve and thirteen tààrà ti rí kàkà ìwé Thessalonica five orí kejìlá àti ìkẹta bẹ́ẹ̀ ni ẹ̀ka sí máìkì bóyá. ṣùgbọ́n ìwà bẹ́ẹ̀ ni ara láti máa mọ àwọn tí ń ṣe làálàá láàrin yé. ẹ̀dùn náà àwa bẹ́ẹ̀ ni ara láti mọ àwọn tí ń ṣe làálà láàrin yín kì í ṣàwọn tí ń fi sopé láàrin yín ń sọ àwọn tí ń ṣe làálà àwọn tó jẹ́ pé pàtẹ́yìn bá sùn fún lóyún àwọn ọmọ ìgbàdúrà wọn ọmọ rántí ni nígbà tẹ́yìn bá lọ bí iṣẹ́ ní làárọ̀ àwọn ètò òkòkà bí wọ́n mọ̀ sí olúwa nígbà tó bá olúwa tí ó dé láyọ̀ kó nígbà tó rẹ̀ mọ̀jẹ̀ bí ó tilẹ̀ sí jẹ́ ọlọ́yàrá mọ̀jẹ̀ gbogbo wọn lọ́wọ́ àwọn tí ń ṣe làálà láàrin ó yàtọ̀. tí wọ́n sì ṣe olórí nínú olúwa. tó ń ṣe olórí nínú olúwa kì í ṣe àwọn tó ń sọ ọmọ nínú olúwa àti bẹ́ẹ̀ kà nìyẹn. wọ́n ní ẹ̀rọ bí náà ọmọ yín àwọn ọmọ yín ti lọlé tí kan náà wọ́n bá dìnnà sí ọlọ́run lórí wọ́n ní ó ti di ńlá mọ̀ ní nìyí ọ̀rọ̀ tó yẹ wá bí wọ́n mọ̀ yìí tó yẹ wá bí ó sì bẹ̀ lọ tó yẹ wá bí ìmọ̀kọ ọmọ yìí kan tó yẹ wá bí kíní jọ̀wọ́ mọ́ lẹ́yìn ọ̀rọ̀ abẹ́ gba ìkúkú ọlọ́run lẹ́nu rẹ̀ kò sí yẹn bẹ́ẹ̀ mọ́ o ọ̀yà ẹ kà á sí. tí wọ́n sì kìlọ̀ fún yín. àwọn tá ń kìlọ̀ fún yín kí ni mò ń ṣe mo ṣe dúró níbi ìmísì. ẹ kìlọ̀. mo ń kìlọ̀ àwọn tá ń kìlọ̀ fún yín ọ̀yà kí ẹ sì máa bu ọlá fún wọn gidigidi nínú ìfẹ́ nítorí ìṣe wọn nítorí iṣẹ́ wọn. ẹ ẹ máa bu ọlá fún wọn nínú ìfẹ́. nínú ìfẹ́ nínú ìṣe wọn. ẹ ní o kìí sọlá kámọ̀sọ wípé ìsinmi lọ́dẹ àti ẹ̀jẹ̀ sọ ọmọ sọ pé wíwẹ̀ bá tẹ̀ yìí sí pásítọ̀ náà ní kọjá lọ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ padà dára nílẹ̀ mọ̀ ọ́n wá ọ̀gbọ̀nra wọ́n àmọ́ lóko ẹ̀ bá ṣáàjẹ́ dúró fún wọn káàbí kan bá ti máa lọ kí n tó lọ. kì í ṣe irú yẹn o nínú kíni nínú ìfẹ́. bẹ́ẹ̀ bá pọn mi mo olùṣọ́ àgùntàn nínú kíni nínú ìfẹ́. ẹ̀kọ́ bàtà yín wá bàtà yín sí àbúbá ẹ̀ ẹ̀ dẹ́gbà nípa sọ̀rọ̀ nínú ìfẹ́ kì í ṣe nínú wípé bá àgbà ṣe wọ́n ìwà wàásù. praise the lord hallelujah ṣáàrọ̀ bí àti bẹ́ẹ̀ ṣe tán ẹ má tún sí ọyọ ẹ̀ka. ẹ ti máa wá ẹ ti máa wà ní àlàáfíà láàrin ara yín. káàkiri sí kí ni káwọn wà ní àlàáfíà láàrin ara wa ntí ó sì bèrè sí ọ̀run nìyẹn máa dádì ntí ó sì bèrè sí ọ̀run nìyẹn o ká máa wà lálàáfíà láàrin ara wa ọ̀rọ̀ pé sẹ́kítírì yìí wàhálà rẹ ti fẹ́ pọ̀ jù ọwọ́ adájà alẹ̀ nínú sunday school department wọ́n yẹ búrẹ́dì ọ̀run olúwẹ̀ ọ̀run olúwa rẹ̀ padlọ́ọ̀kì tí ò ṣe é sí mọ́kìtì bọ́ọ̀ kí sí kàásì kàásì lọ́ta tó tu ẹ̀rù sí aná ni ó sọ̀rọ̀ bọ́ọ̀lù sí. ṣé tí mò sọ ní wa mà ṣé ẹ̀rù fún ẹ̀wọ̀n bì í. bó ṣe rí nìyẹn o bó ṣe rí nìyẹn o bóyá ká bí òkú náà ní ọjọ́ iwájú. mo bá yín sáré torí pọ́ìntì mẹ́wàá ló wà bí. operate in faith. Quem vier last born. Operate in what? In faith. A ti wà bí látàrú àná sí kọ́sẹ́ tó ohun òkun ló fi gbé wa si bí. Bẹ́ẹ̀ni gan ṣe wà ìrònú ń kàn torí èmi ò di ẹ̀sùn kankan. Ọwọ́ wá síwájú Ọlọ́run látàrí. Ọwọ́ iye ọ̀rọ̀ máa dàbí ṣé ẹ ẹ máa wá ago tí wọ́n máa ń lò fún sáláṣí gbà kan yìí tí kìíní kan gbogbo wà lábẹ́ rẹ̀ láyé tí wọ́n máa gbá tí wọ́n kán kán bí rẹ̀ bí gbígbàgbọ́ ẹ̀ ló ní ìṣe nínú ìgbàgbọ́ tó àpò tó àpò tí wọ́n máa fi tí gbàgbọ́ ọ̀rọ̀ ẹ̀dá wá sẹ́kù lákòókò yìí ọ̀sánra rẹ̀ jẹ́ mi torí àràkàn tí ó mú bọ́ọ̀lù ó sí nìyẹn praise the Lord ẹja fi ilẹ̀ tíráàdì bá fún mi láàyè bóyá gbà mí ń sọ lẹ́kọ̀ọ́ fún ti ẹ̀fẹ́ẹ̀tì yẹn a lè wo a lè kọ́ sílẹ̀ Hebrew eleven six kọ́lọ́ọ̀nù kúrò wà lọ́wọ́ ẹja àdìdì yìí ẹja sọ fún Ọlọ́run Ọlọ́run ràn mí lọ́wọ́ májàmú ọ̀ràn mi mọ̀jẹ̀ tì ní ìgbà kẹ̀kẹ́ jẹ́ wà ní sísí ilẹ̀ kí ni bá gbà á àwọn tẹ́ o ti pèsè fún mi fún ìṣúra rẹ ẹ gbàdúrà.